There is also what we call puras of noun. Puras bá a ṣe máa ń sọ àwọn ọ̀rọ̀ yìí di méjì mẹ́ta tàbí di púpọ̀. Puras of simple words òun lalákọ̀ọ́kọ́. Báwo la ṣe máa ń pluralize àwọn ọ̀rọ̀? Báwo la ṣe máa ń sọ wọ́n di púpọ̀? The first is pura of simple words àwọn ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ ẹyẹ kan ìgbà mìíràn s la máa fi sẹ́yìn wọn bíi boy adi boys bíi girl adi girls nígbà tá a ti fi s sáwọn ọ̀rọ̀ yẹn a ti sọ pé wọ́n ti ju ẹyọ kan lọ ìgbà mìíràn e àti s la máa fi kún àwọn ọ̀rọ̀ yẹn bíi box á boxes bíi church á churches a ti sọ pé àwọn yẹn ju ẹyọ kan lọ nìyẹn ìgbà mìíràn ies la máa fi sẹ́yìn wọn bíi bébì à pè ní babies bí lady a pè ní ladies ìgbà mìíràn ves la máa fi sẹ́yìn wọn bí knife a di knives bí leave a di leaves ìgbà mìíràn en la máa fi sẹ́yìn wọn bí ox are the oxen. The child are the children. Ìgbà mìíràn a kò máa yí àwọn vowel yẹn padà. We call that change of vowels. Bí foot are the feet, tooth are the teeth. Àwọn ọ̀rọ̀ míì wọn ò tiẹ̀ ní ní ìyípadà rárá bá ṣe ń lò wọ́n nígbà tó bá jẹ́yọ kan náà la ṣe máa lò wọ́n tó bá di púpọ̀ bíi fish fish náà ló máa jẹ́ sheep sheep Togolese Togolese ṣùgbọ́n ìgbà mìíràn fish yẹn a lè sọ ní fishes nígbà tá a bá ń sọ nípa oríṣiríṣi ẹja. E ṣùgbọ́n tó bá sì jẹ́ ẹja kan ni we will say fish tó bá jẹ́ oríṣi ẹja kan tó pọ̀ a máa ní fish náà la máa pè é. we can still have more like Japanese. It will still be Japanese. And so on. Ah, ò ní yí àwọn yẹn padà then àwọn kan wà tá ò tiẹ̀ lè mọ̀ because oríṣiríṣi ni púrà wọn ní ọ̀nà tá a máa ń gbà lò wọ́n bíi stadium a lè ní stadia a tún lè ní stadi bíi agenda a lè ní agendia a tún lè ní agendum bíi radius a lè ní rédíà a tún lè ní rádì bíi kùríkúlọ̀m a lè ní kùríkùrà a tún lè ní kùríkùlàhè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bá àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé wọ́n ju ẹyọ kan lọ a máa ń pa àwọn yẹn ní compounds báwo la ṣe máa ń fi púrà sí ẹ̀yìn wọn báwo la ṣe máa ń sọ àwọn yẹn di púpọ̀ those are plurals of compounds ìgbà míì wà alákọ̀ọ́kọ́ la máa ń fi s sí plural of compounds àwọn compounds yẹn wọ́n contain two or more operational words and it is a general tendency that the more of most of the important words in the group should take the plural indicator sometimes the last element nínú àwọn ọ̀rọ̀ yẹn ló máa ní pura indicator but sometimes it can even fall on the first element depending on which of the compound or which of the word element is actually more important so a máa wò wọ́n ní ẹyọ kọ̀ọ̀kan the first element the first element is pluralized sometimes if we have words like father-in-law. Father is a first element, so we are going to pluralize it. Fathers-in-law. We can always apply it to others like sister-in-law, son-in-law. Sister-in-law will become sisters-in-law. Son-in-law will become sons-in-law. And many. Call in waiting will become cause in waiting. Sister in Christ, we become sisters in Christ. So láwọn ọbẹ̀ yẹn ẹ rí wípé àwọn alákọ̀ọ́kọ́ yẹn là ń fi yẹ́ sí sí. But àwọn ọ̀rọ̀ kan wà tá à ń pè ní verbal nouns. Àwọn verbal noun yẹn àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé verb la sọ di noun tó wá di form compound nìyẹn plural yẹn máa fọ̀ sórí ọ̀rọ̀ tá sọ di noun tó jẹ́ verb tẹ́lẹ̀ for instance passerby a rí i pé passer inú pass láti mú which is a verb so we are going to make the passer to take the plural so it will be passersby looker on so we are going to be having lookers on and so on and so forth so irú àwọn condition bẹ́ẹ̀ yẹn a máa ní first element being pluralized but ìgbà míì wà a máa ní plural of second element àwọn condition tó máa jẹ́ ká pluralize àwọn second element yẹn alákọ̀ọ́kọ́ ń bẹ when two noun comes side by side rather sorry when two nouns come side by side the plural indicator naturally we fall on the last element. For instance, classroom. many classrooms. Nítorí class at a room yẹn, they are like two nouns coming side by side. So it will be classrooms. Roadmap will be roadmaps. Babysitter will be babysitters. And so on and so forth. ìgbà míì wà tó jẹ́ pé tí compound yẹn bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú adjective noun tó bá tẹ̀lé ló máa ní s. for instance Islamic brother it will be Islamic brothers. scapegoat will be scapegoats. big boy will be big boys tẹ́ bá wo àwọn ọ̀rọ̀ yẹn a rí pé èyí tó kọ́kọ́ bẹ̀rẹ̀ they are actually adjectives good àwọn ìgbà míì wà tó jẹ́ pé tá a bá fẹ́ pluralize àwọn ọ̀rọ̀ tó jẹ́ compound yẹn èyí tó bá wù wá la lè fi ẹ́ sí sí àwọn compound tó jẹ́ wípé àwọn noun yẹn tó bẹ̀rẹ̀ wọn àwọn ọ̀rọ̀ tó jẹ́ noun tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn wọ́n wá ní adjective lẹ́yìn wọn tàbí adjective tẹ̀lé noun nínú ọ̀rọ̀. Good. For instance, we can have poet laureate. Poet laureate. A lè pluralize alákọ̀ọ́kọ́ to have poets laureate or ka pluralize ẹlẹ́ẹ̀kejì kó jẹ́ poet laureates. Tabani inspector general for instance a lè ní púrà ẹ̀ kó di inspectors general a dẹ̀ lè ní kí púrà ẹ̀ kó di inspector generals ṣùgbọ́n ó ṣe pàtàkì kí a mọ̀ wípé lóòótọ́ kò síbi tí a ò lè fi ẹ́ sí sí nínú àwọn ọ̀rọ̀ méjì ìpele yìí ṣùgbọ́n èyí tá máa ń sábà lò tó jẹ́ wípé ó jẹ́ common practice ní ká fi ẹ́sí sí ẹlẹ́ẹ̀kejì for example kàkà kí n fi SEC inspectors màá kúkú ya sí generals ìyẹn jẹ́ common practice so we have inspector generals editor generals good ìgbà míì wà kò síbi tá ò lè fi ẹ́sí sí ìgbà míì wà méjèèjì ló máa ní ẹ́sí àti tiwájú àti tẹ̀yìn for instance tá bá heads of states ṣètìlẹ́yìn heads of states àti fi ẹ́sí méjèèjì a heads of departments a heads of parastatus. So méjèèjì ló ní heads ṣùgbọ́n ìgbà míì wà lè ní heads of state tí state ẹ̀yìn ẹ̀yìn ò ní ní heads ṣùgbọ́n nígbà tá a bá ń ṣe ìyẹn á jẹ́ wípé ìlú kan la ṣì ń sọ̀rọ̀ nípa ẹ̀. So we can have things like past heads of state. Good a tún lè fi ẹ́sí sí àwọn ọ̀rọ̀ méjèèjì nígbà tá a bá ń sọ nípa bóyá iṣẹ́ táwọn èèyàn ń ṣe tó jọ mọ́ ọkùnrin nìkan tàbí tó jọ mọ́ obìnrin nìkan. For example, woman doctor tá a bá fẹ́ pluralize a máa ní women doctors man servant tábà fẹ́ pluralize àmà ní main servant man nurse tábà fẹ́ pluralize àmà ní main nurses